أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم الصلاة والسلام على أفضل خلق الله محمد بن عبد الله وعلى آله وأصحابه ومن والاه وبعد أستغفر الله سبحانه وتعالى ọlọ́run ọba ọba tí ó yọ̀ǹda fún wa láti bá Ramadan débi tí abadé ní ìní pé ìní 1441 so àbí Allah subhanahu wa ta'ala kí ó jẹ́ kí a ṣe ọ̀pọ̀lọpọ̀ Ramadan ní ayé kí ó sì gba àwọn ìbádà tiwa àtàwọn takọrùbá tiwa nínú oṣù náà kí Allah subhanahu wa ta'ala kó sì san wọ́n lẹ́san pẹ̀lú aljanna firdaus gẹ́gẹ́ bí a ṣe kéde fún wa lánàá pípẹ́ àwọn ìdánilẹ́kọ̀ọ́ yóò so ní gbogbo júmọ́ àkọ́kọ́ ní gbogbo oṣù so yóò máa wà fún tafsir al èyí tí a máa bẹ̀rẹ̀ láti Suratun Naba bákan náà gbogbo ọjọ́ sátọ̀dẹ̀ àkọ́kọ́ ní gbogbo oṣù òun máa jẹ́ fún hayatu sọ̀hábà nípa ìtàn nípa ìgbésí ayé àwọn sọ̀hábà àti àwọn ẹ̀kọ́ olówó iyebíye èyí tí ń bẹ nínú ìṣẹ̀mí ayé wọn náà ni a máa gbé wò bí idhnillahi ta'ala so àwọn ìdánilẹ́kọ̀ọ́ méjèèjì tó jẹ́ tuntun yìí ó kún titilẹ̀ yìí tí a máa ń ṣe ní ọ̀sọ̀ọ̀sẹ̀ tó sì jẹ́ al-aqidatu at-tahawiyya tó jẹ́ ìdánilẹ́kọ̀ọ́ tá a ti máa ń ṣàlàyé tó yẹ kó jẹ́ àdìsọ́kàn mùsùlùmí èyí tó lálàáfíà tó tó jẹ́ pé tíra àti agbára lé ta fi ń ṣe àlàyé eléyìí òun náà ni al-aqidatu at-tahawiyya so inshallah ní gbogbo ọjọ́ ahad gbọjọ́ sunday báyìí lẹ́yìn ramadan ìdánilẹ́kọ̀ọ́ náà yóò máa tẹ̀síwájú ṣùgbọ́n látàrí bí o ṣe rí tó ṣe wípé àti láǹfààní àti ìkójọ sí àyè tá a ti máa ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ so a ní àǹfààní láti máa gbọ́ àwọn ìdánilẹ́kọ̀ọ́ náà gẹ́gẹ́ bí a ṣe ń gbọ́ àwọn ìdánilẹ́kọ̀ọ́ nu Ramadan pẹ̀lú líǹkì yẹn náà láṣẹ láǹfààní láti máa gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ yẹn tó sì jẹ́ pé tọ́ba ti ń parí platform láti ìbàjẹ́ àwọn ẹ̀kọ́ náà tí a ń kọ́ náà kí ọlọ́run ọba kí ó jẹ́ kí ó jẹ́ sábàbí dáadáa fún wa láyàtọ̀ kìyàmà kó má jẹ́ ẹ̀rí lé wa lórí kó má jẹ́ ẹ̀rí takò wa la hawla wala quwwata illa billah bákan náà nínú àwọn ìkéde tó tún jọ bẹ́ẹ̀ náà ni àwa tí a ní ọmọ ní madarasa adáhùn sálẹ̀ inṣàlá kí a máa fi ọkàn àwọn ọmọ wa sí ọ̀nà pẹ̀lú wípé à ń bẹ ọlọ́run àti ń àwọn gbára lọ́lọ́run à ń retí àánú rẹ̀ pẹ̀lú pé kí ètè bá kó àwọn kòrónà yìí kó ètè bá kúrò lẹ̀ kó ètè bá kó kúrò lẹ̀ sódà tá a lè bá tètè bẹ̀rẹ̀ àwọn ẹ̀kọ́ wa padà kí Allah subhanahu wa kó má ṣe aláìṣe bẹ́ẹ̀ fún wa. so inshallah ní èní kílẹ̀ bí ó ṣe jẹ́ wípé ní àná àwọn fáwọn ti bá wa ṣàlàyé ìtàn sọ̀hábíyà obìnrin ni Atika bintu Zaid so inshallah ní èní àwọn fáwọn bá wa tẹ̀síwájú nípa ìtàn àti ẹ̀kọ́ olówó iyebíye èyí tí ń bẹ nínú ìsẹ̀mí ayé sọ̀hábà yìí radiyallahu anhu radiyallahu anhu sọ̀hábà ti ajma'in kọ́lọ́nkọ́ bá yánu sí sọ̀hábà náà kó sì bá yánu sí gbogbo àwọn sábì anábì sallallahu alaihi wasallam ní àpapọ̀ tó eléyìí náà ni àwọn ìkéde tí a ní fún wa. alhamdulillah rabbil alamin ثم الصلاة مع السلام على رسول الله وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ونفع رب سبحانه وتعالى أترى عليكم يكاد كفان نبوة محمد صلى الله عليه وسلم وعلى عليه وعلى صحابه أتبقى بانتباة طاجون وتفتت القيامة ni tẹ̀síwájú ọ̀rọ̀ nípa ìgbésí ayé ربي صحابية جليلة عاتكة بنت زيد بن عمرو بن لطيف رضي الله عنهم à ń bá ọ̀rọ̀ bọ̀ lórí àwọn ẹ̀kọ́ ilé tààrí nínú ìtẹ̀gbésí ayé ìyá yìí àti àwọn orípa dáadáa ilé tí wọ́n ní nínú ẹ̀sìn àti bá ṣíkẹ́ kákẹ́ṣọ́ pẹ̀lú àwọn àtúnbẹ lára wọn ibi tá a ti dúró lánàá òun náà ni kíkọra ẹni tí abdullahi àti àtìkà tí wọ́n kọra wọn àti gbígba ara ẹni padà eléyìí tó wáyé lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìdárò àti fífi àánú àti fẹ́hàn látọ̀dọ̀ sọ̀rọ̀bíyìn jalil abubakar siddiq radiyallahu anhu tó dé bàbá ọkọ ní bàbá abdullah tó tún padà sí pé kọlọ sẹkẹrẹ ọlọgbà ìyàwó ẹ padà àti istishhadu abdullah biyabihi abigulamihi ayman àti bí abdullah bó ṣe lo bàbá rẹ̀ àti ọmọ kan nínú àwọn ọmọ tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ wọn pè ní ayman bó ṣe fi wọn ṣe ẹlẹ́rìí lórí gbígbà ìyàwó ẹ̀ padà àṣọ pé ilé ìjẹ́ ká mọ̀ wípé nínú nǹkan tó dáa kò ní ẹgbẹ́ tá a bá fẹ́ kọ́ ìyàwó àwọn fẹ́ gbà ìyàwó padà kẹlẹ́rìí wà ń bákan náà aṣọ bó ṣe lọ sọ́dọ̀ obìnrin àátíkà yìí láti lọ rèé kọ orin fún àṣàlàyé ilé a lọ tẹ̀síwájú láti bẹ̀rẹ̀ ìdùnnà láì tààrà nígbà tí wọ́n fẹ́ra wọn tó padà wọ́n tó ń bá ìgbésí ayé lọ́kọláya wọn pẹ̀lú ìgbádùn pẹ̀lú ìdùnnú wọ́n tó ń bá lọ afáàní wasáàrọ̀ tí bíi àlàyé وعاد إلى ما كان عليه من شرب كأس الصفاء ó ní ìgbésí ayé tó ń tẹ̀wájú wọ́n tó padà síbi ìgbésí ayé èyí tó kún fọ́fọ́ fún ìfẹ́ àti tó kún fọ́fọ́ fún àánú àti tó kún fọ́fọ́ fún ìgbádùn gẹ́gẹ́ bí tọ̀dọ̀ méjì tó jọ fẹ́ra wọn. wọ́n jọ àmì lẹ́yìn ìgbà yẹn wọ́n ti kẹ́kọ̀ọ́ níbi tó ṣẹlẹ̀ ṣáájú wọ́n ti wọ́n wá fi hákù tọ́ ọlọ́run ọba ó ní wàlàmíyànsá ya fi ìpínlẹ̀ mísà àdá hákùlọ́ ta'ala wà hákùlọ́ ìbàdí wọn wàá gbàgbé wọ́n mójútó gbogbo nǹkan tó ṣe kí ni o tẹ̀ kí wọ́n ṣe ó ní ó di pé ìgbésí ayé wọn mọ̀lẹ́bí wọn ó di àwòkọ́ṣe dáadáa fún gbogbo èèyàn nípa ká nífẹ̀ẹ́ fẹ́fẹ́ sọ̀tàn fẹ́ nínú ẹ̀sìn Islam aníkọlọ rẹ̀ wo ìtẹ̀gbésí ayé Abdullah ibn Abi Bakri àti arábìnrin Atika bintu Zaid ìfẹ́ yìí ó wá kó nífẹ̀ẹ́ tá tó fi ń yapa ọlọ́run ó di ìfẹ́ tó yẹ pé wọ́n tún wọ́n mójútó ẹ̀sìn ọlọ́run ọba sọ́tàn ni wọ́n sọ fún wa pé àwọn mùsùlùmí wọn kì í ṣòfẹ́ sáwọn ìyàwó wọn rárá àwọn mùsùlùmí náà fi kí ni ọmọ fífẹ́ hàn sáwọn ìyàwó wọn so ìfẹ́ tẹ̀sù inú ò lè rí lọ́dọ̀ àwọn mùsùlùmí tó dáa ìfẹ́ tẹ́ pé yóò kọjú ibi tí sin Allah subhanahu wa ta'ala jama'a amákòsí nǹkan tí máa ń téèyàn máa ń jẹ tó máa ń dùn ṣe ìpàrà tán ó ní wà báyìí ni màá ti kàtó fi báyìí tí a mú hàmì kàtó fi àdárí àwọn tàbí ṣòwò ní hamra ilé àná ayé kọbàrà steshad abdullah fi ihda al-ma'arik wọ́n lọ ayé lọ báyẹ̀ abdullahi asakusa abi dáadáa ní ọdún àná ó tẹ̀lé anábi sallallahu alaihi wasallam ó tẹ̀lé anábi lọ sí fatah bàbá jagun hunayn ó tẹ̀lé anábi sallam lọ ó tún wá lọ sí Taif ogun Taif ó lọ ogun Taif ló lọ tí wọ́n ti pa abdullahi ibn abubakar siddiq gbàtí wọ́n pa ìyàwó ẹ̀ ń bẹ́lé orí ti kọkọ̀ ń fẹ̀ dé ìmójú tó lé tó bá tó padà dé káwọn tó wá máa tẹ̀síwájú nígbésí ayé òṣẹ́ ilé táwọn ń gbé orí yìí ló wà retí Abdullah iná ẹ̀ ní làbárè ikú Abdullah ṣèkínní o ni ló wọlé wá bá arábìnrin yìí radiyallahu ta'ala anha wàrúdọ̀ ìgbàwọ́ náà jago Taif apá kan nínú àwọn olùkọ́tọ̀ wọn ní tẹ́ bá wo gbàtà sallallahu alaihi wasallam tó papòdà abdullahi àti dọ́gbẹ́ lógun tọ́rif bó sọ gbẹ́ yẹn ó san díẹ̀ but kò san tán abákanó ti san tán but ó tún fẹ́ ó tún padà wá nípa àwọn ọgbẹ́ kan bẹ́ẹ̀ tẹ́yìn bá gbé kìí sábà ìlì délẹ̀ ó ní òun ọgbẹ́ tó gbà lógun tọ́rif yìí ó ló padà padà wá tó padà sára rẹ̀ ìdí tó ń náà lọ́nà padà lọ sọ́ra tó ní kí ni ó fi gbẹ̀mí ẹ̀ ṣùgbọ́n nínú kádàrá tọ́lọ́ ìyẹn ṣẹlẹ̀ ní àsìkò tí bàbá rẹ̀ ó ti di khalifa yẹn tẹ́ bá dáwà fásitì nàbí sallallahu alaihi wasallam arábì ti kúrò láyé sallallahu alaihi wasallam abákìrì ti bọ́ sí khilafa ẹ̀rí pé yẹn mọ̀ jẹ́ lọ́dún ẹlẹ́kọ̀ọ́kànlá padà hijra abákìrì ti bọ́ sí khilafa àwọn olùkọ́ tọ́sọ pé àlùsọ̀ sọ́lá ó kú kò tí ju bí 40 days ẹ̀dá nàbí kú sallallahu alaihi wasallam òun náà tó sì mú ẹni abdullahi kúrò nílẹ̀ ọwọ́ abdullahi fún ìyàwó rẹ̀ átíkà ó gbọ́ ilé àfáànífà jaza an sharida ọba katbuka amurra wàsọ́ hat àfáàníkílẹ̀ bẹ́rù obìnrin tó nífẹ̀ẹ́ ọkọ ẹ̀ tó bá wọn mú làbárí pé ọkọ ẹ̀ ti kú ẹ̀rí pé tí ò lẹ́gbẹ́ àfáàní ó banújẹ́ púpọ̀ ó sún ẹkú tó kúrò walakin qada Allah ó ní àkọ̀tà mà ṣùgbọ́n ìtọ́lọ́mbà ti kádàrá ó ti gíní o ó ti pé sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ ààrọ̀ gbọ́dọ̀ sí kádàrá ó padà dá ó padà kọ àwọn oníṣẹ́rẹ́sì láti ṣe kíni o láti dárò ọkọ rẹ̀ à ń bọ̀ nílẹ̀ ìgbà Abdullahi kú radiyallahu ta'ala anhu aṣọ pé kìláfà bàbá rẹ̀ náà nínú ẹ̀kọ́ àti ìmọ̀tálẹ́yà àwọn sàhábà rẹ̀ wà láàrin yìí onígbà abúbákìrì ló kírun sọmọ ìlà torípò náà ní khalifa abákìrì ló sẹkìnì òun ló kí sọ̀rọ̀tù jànáza rẹ̀ inú àwọn tó jẹ gbé sí sáré Umar ibn Khattab radiyallahu anhu warda Abdurrahman ibn Auf àwọn oníhìn wọn wà níbi tọjọ gbé ni ó tọjọ palẹ má gbogbo ọjọ́ orí ẹgbẹ́ sọ fún alánà nígbà tó kú ojú twenty two to twenty three years lọ àjẹgbẹ́ta wá fẹ́ ṣí wípé a lè sọ wípé áàmù tí wọ́n gbé ànábì tí lójíṣẹ́ sallallahu alaihi wasallam tàbí àwọn kan sọ pé ó kọ ọdún kan tánà ló di lójíṣẹ́ tàbá sọ pé three years ní Abdullah tó sì kú lẹ́dọ̀ ẹ̀dùn ẹlẹ́ẹ̀kọkànlá badar hijira tánà bí sọlọ́dún mélòó mẹ́ka mẹ́wàá ó 13 mẹ́kà mẹ́wàá ní ní Madina so 23 years òun sì kú lẹ́ẹ̀dún ọlẹ́ẹ̀kọkànlá bádàlì hijra so àwọn afáà nínú àwọn olùkọ́ta mi sọ wípé adẹ́gbẹ́ bádàlì bí isa ọdún kẹpẹrẹ lẹ́yìn lẹ́yìn sẹ́gbẹ̀m sunday tó fi sẹ́lẹ̀ sí kíni o ìní wọ́n bí sáyé so ti aláyé ha dáfẹ́lẹ̀ ní pé àsìkò kìláfà Abubakar Siddiq radiyallahu ta'ala anhu iná ni àsìkò tí afáà yìí tó jáde láyé àtíkà ó ń dárò ọkọ rẹ̀ pẹ̀lú ìbànújẹ́ pẹ̀lú ìrántí àdéhùn tí ẹgbàgbé ilé tó ń bẹ láàrin wọn àti Abdullah lérí pé alátàtàzáwọ̀dà bá àdáhà ipò ẹbá àdáhù ilé kò gbọdọ̀ fẹ́ ọkọ míì lẹ́yìn ìgbà tó máa ti kú tán ó sì fún ní ọgbà ọkọ̀ àdékọ̀ ìpítọ̀ eléyìí náà ni àbùkù ọ̀nà rẹ̀ ìgbà tó sì tọkùnrin máa kú ń lọ́mọ tí abdullahi fi jáde láyé kí wọ́n ní áfíríkà ó sì sígbèsí ayára rẹ̀ láyé ó ní onye áfíríkà aláwà fáyà ní abdullahi ó ló bẹ̀rẹ̀ sí ní zekini ó jókòó ó sàdúró ó kóra dó ó ṣe ìdá òṣèwọ̀n tó yẹ kó ṣe ó ń banú jẹ́ ó ní wàtà náà náà ṣùṣe habibi ha wàzọ́ òjò hayif kọ̀ọ̀rọ̀ àwọn èèyàn ó sì àwọn rẹ̀ lórí ikú ọkọ rẹ̀ àwọn oríṣi àwọn ọ̀rọ̀ tó kọ òfin banújẹ́ nínú ẹ̀ onífàlélàyà àyínà máa ń rọ àmìfìlà ọ̀fàtà. Wàlíláhì àyínà máa rọ àmìfìlà ọ̀fàtà. Àkàrọ̀ àhàmà fílẹ̀ àyà àjíwà àṣùbàrọ̀. Àkàrọ̀ àhàmà fílẹ̀ àyà àjíwà àṣùbàrọ̀. أكر وأحمى في الهياج وأصبر إذا شرعت فيه الأصنة خاضها إذا شرعت فيه الأصنة خاضها إلى الموت حتى يترك الرمح أحمرا إلى الموت حتى يترك الرمح أحمرا إلى الموت حتى يترك الرمح أحمرا إلى الموت حتى يترك الرمح أحمرا أقسمت لا تنفق عيني شاخنة فأقسمت لا تنفق عيني شاخنة sáàkínàta. aláìka wàlá yàǹfàkó jìlìjìyà àgbàrá. aláìka wàlá yàǹfàkó jìlìjìyà àgbàrá. Atika radiyallahu ta'ala anha ardaha ó bẹ̀rẹ̀ sí ní dárò ọkọ rẹ̀ pẹ̀lú àwọn onírànà ẹsẹ̀ orin asọ́fàkú ṣáírọ̀ èyí tó kàn wájú nínú ọ mụ mú àdéhùn wa wá àdéhùn yẹn àwọn èèyàn ń gbọ́ nínú orin but sọ àdéhùn tó láàrin wàtàkọ rẹ̀ nípa pọ́ùn nífẹ̀ẹ́ lórí mà ó nífa aksamtu láàtà ń fakọ na sàkínàtà ojú mi ayé ayinẹ yìí ojú mi méjèèjì yìí kò tí ó sì máa nípa nípa ara kò sí ọ̀rọ̀ yẹn làwọn èèyàn gbọ́ wọn mọ̀ pé àdéhùn ní láàrin wa tọkọ rẹ̀ ọ̀nà àtẹ́pẹ́ àtìkà ń ṣèlérí pé òun ní ṣe kí ni òun ní fẹ́ ọkọ míì mọ́ lẹ́yìn ìgbà tí ikú ọkọ rẹ̀ tó ti ṣẹlẹ̀ ǹjẹ́ obìnrin ǹjẹ́ ṣe wà fáwọn àhàd ẹ̀gbọ́n ni yóò fún náà bí náà bọ̀rẹ̀ nígbà tó di pé ó lọ ayé rẹ̀ lọ báwọn ó lọ ayé rẹ̀ lọ báwọn kálukú ti mọ àádùkà pẹ̀lú dáadáa ti ń bẹ lọ́dọ̀ rẹ̀ pẹ̀lú ìjẹ́ obìnrin ẹlẹ́wà ìjọ obìnrin oníwà ìjọ obìnrin tọ́mọ eré bọ́kọ́ ṣe oníkálukú ló ń tẹ̀mọ́ dáadáa yẹn ó ní àwọn èèyàn ti mọ̀ ẹ̀kọ̀dùkẹ́rin alẹ́ àti kàtà ṣòro tún wá sí àtúnfẹ́ ọ̀sàtì náà ẹ́ tí mo tàtà hàlà bí mi dín ní wa ádàbí wọn jamaal látara ẹ̀sìn tó ń bẹ lára rẹ̀ àti ládàbí àtẹwà afáwa Umar abdulhan ẹ̀rí pé nígbà tí Abubakar ẹ̀rí pé kò pẹ́ púpọ̀ lórí oyè ń tiẹ̀ radiyallahu ta'ala anhum ajma'in ẹ rí i pé asọ́pẹ́ àsìkò kìláfà dání àsìkò kìláfà Abubakar ní tanikú Abdullah tó jọ pààrọ̀ Atika nígbà tó di Abubakar parí ìjọba tiẹ̀ ó di àsìkò Umar ó di kìláfà Umar ibn al-Khattab radiyallahu ta'ala anhu warda pàtó di kìláfà Umar tí Umar ń ṣe ìjọba lọ radiyallahu ta'ala anhu warda umaru rẹ́fẹ́ sí umaru dẹ̀ nínú àlífà tó jẹ́ pé ó máa ń rí sí bùkátà àwọn ọmọlẹ́yìn rẹ̀ ni umaru nínú àwọn tí ń gbọ́ bùkátà rẹ̀ gbà ah, bó ní ìgbésí ayé átíkà lẹ́yìn ọkọ rẹ̀ ẹ̀mí bàbí pé nínú àwọn tá gbé abdullahi sínú sàárè umaru ó wà ní àwọn tó wà ń bẹ̀ àti abdulrahman bin auf àti tọ́lá bin ọba ni wọ́n gbé nígbà tí ọba ti ṣe tó ti ni wọ́n sùn kò káàrí so umaru ń mà nípa àásìkà so nígbà tí mọ̀rún dé pé bọ́ sókè lábà ó sì mú gidi ní àwọn obìnrin opó àwọn obìnrin tí ò lọ́kọ tí mọ̀rún mójú tó òun ni àásìkà jẹ so alámọ̀rí yóò ṣe kí ni o ó sì àdìgbì sí Umar bin al-Khattab radiyallahu anhu wàrúdọ̀ nígbà tó di kó ṣe sáà ìní Umar radiyallahu ta'ala anhu wàrúdọ̀ ìlú bá ránṣẹ́ sí àásìkà àkọ́tọ̀ bá hàlì náfsìhì ní mọ̀rún bá ní tán àti mọ́gútó yín náà wọ́n náà pé yóò wulẹ̀ fẹ́ dáa gan kọjá pé ká di baálé yín ká dọkọ yín ó mọ̀rọ̀ bá wa lọ mú khidba ó bá lọ rí mu bá àátì kàwé pò ń fẹ́ fẹ́ amiru mumini radiyallahu ta'ala anhu ìyẹn jẹ́ kẹ́ ẹ mọ bí àátì kàtí débìnrin pàtàkì tó ẹ gbé àwọn èèyàn ńláńlá láti kí ni wọ́n náwó sí ó ní ilà gbàtọ́ wá dìgbà ó mọ̀rọ̀ lọ ránṣẹ́ tó lọ ránṣẹ́ sí báyìí ká ana ṣẹ́rìtọ̀ lẹ́rìí ṣẹ́rìtọ̀ ọ̀hún aléhà abdullahi bin abibakri mọ́jẹ̀mú kan bẹ̀ tó jẹ́ pé abdullahi bin abibakri ti gbé pẹ̀lú rẹ̀ nígbà tó gbà padà tẹ̀rẹ́tí tó fún lágbóko tó lọ sọ̀rọ̀ kó ṣe kí ni ọ alátọ̀tẹ̀ sáwọ́ ọjà bá dà igbó kó má fẹ́ ẹnì salman al-farisi

ibùnà àbíbákì mo ní mo ṣíà nínú bárọ́kà àti ń bẹ nínú kí ni o mọ̀lẹ́bí àwọn àbíbákì ó má ronú àlélẹ́ nǹkan yẹn ẹ pé ńgbà mí ń bẹ ìyẹn lọ sí kíkùbà sóbìnrin àtúnṣe àtúnṣe mẹ́ kó jẹ́ pé obìnrin yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin lẹ́sìn máa ń kó bára wọn pẹ̀lú nǹkan tá a fẹ́ sọ yìí ọkùnrin lẹ́sìn lára àrìn àjò rẹ tó ń wò pé ah wọ́n ti wá sílé sí ẹ̀rìkọ́sílẹ̀ sí Ummu Salama radiyallahu anha nígbà tí Ànábì fẹ́ fẹ́ sallallahu alaihi wasallam hàmúgbà pé Abubakar jẹ́ ọkọ̀ lọ ọkọ̀ dámà kígbà sí Ummu Salama ó dórí pé kígbà kan náà bí wá sallallahu alaihi wasallam ẹ̀rí bí àwọn ayé àwọn sàhábà rẹ̀ wà láàrin obìnrin kì í múlẹ̀ àtọ̀sí ayé ti wá ń bè tẹ́lẹ̀ pé láàrin àwùjọ kan obìnrin ó sì máa wọ́n sì mọ pásì wọ́n àmọ́ dáwó jọ fún bí ọdún bọ̀ o tí la fẹ́ dá fún múnà gbájá o so àwọn nínú àrùjọ tó sì wà yẹn náà àwọn yòókù náà sì tó máa lọ wọ́n lọ máa fẹ́ àwọn ń bò mí o òun dẹ̀ máa wò pé ṣètò òun ti wá gbé báyìí tó ló ń pọkọ òun ni kí lẹ fẹ́ fọjọ́ kí lẹ fẹ́ kíyèsí nípa ọjọ́ orí àti kàrọ̀jà lọ àní a nígbà tí ọkọ rẹ̀ jẹ́ kúlé twenty two and twenty two twenty three ìdáhùn sì sọ yìí náà wọ́n láì mọ̀ ṣe láwùjọ wa ẹgbẹ́ ní kádàrà tọ́lọ́ ọkọ kú ní ọjọ́ orí kékeré yóò ṣẹ̀fẹ́ ìyàwó ni ẹ̀yàwó ṣẹ̀ṣẹ̀ lóyún àkọ́kọ́ ọkọ bá kú láyé àbí bóyá o jẹ́ ti lóyún ṣẹlẹ̀ kan ṣẹlẹ̀ kó ti pè kọ́lọ́mbà ní kí àfa náà àmọ̀yá kan sọ̀rọ̀ yẹn fún mi ó ní ẹni yẹn pàtó dá láyé dẹ́gbẹ̀sẹ̀ méjì sẹ́yìn ní ọ̀nà mọ́tò àwáyé wípé ìyàwó ti lóyún àyàfi ọ̀rẹ́ kan tó súnmọ́ àfa yẹn dáadáa táfà kan béèrè lọ́wọ́ rẹ̀ wípé níbo náà wọ́n ti ṣe antinata ogún yìí ò tí yọ nǹkan lára lọ́nkọ́ síkù ọlọ́mọ àrọ́ mọ̀lẹ́bí náà lójú. jọba ṣé irú obìnrin báwọn sá sọ fún yín pé kó gbà kádà rábẹ́ gbogbo tó kún gbèsè ayé rẹ̀ kó mọ́ olùrà ìlọ́kọ̀. ẹ rí i pé àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ láwùjọ wa tó ń kálukú sì dílé pa sọ́dọ̀ obìnrin yẹn kí lọ́jọ́ orí ẹ̀ jẹ́ lọ́jọ́ orí obìnrin yẹn tó fẹ́ jẹ́ tàbí tẹ́ mọ̀ bí mi gbígbọ́n bá fún ṣe tó sọ wípé tó ti bí inú ẹ̀yẹ dáhùn kó máa tọ́jú ẹ̀ kó máa lọ bẹ́ẹ̀ aló wà mọ̀ tí ó lò báwo ni ṣe fẹ́ jó báwo ni rẹ̀ báwo ni àdámọ́ tọ́lọ̀ dáná wàlà lẹ́yìn àwọn gbogbo orúkọ àti pàápàá jùlọ okójú ogun ẹ̀sìn àwọn tó jẹ́ tó jẹ́ sàábé yòókù tọ́jọ́ ń kóra wọn káàkiri wọ́n ṣiṣẹ́ lórí pé ọ̀rọ̀ ò sí náà rẹ̀ ǹjẹ́ àwa sì ń ṣe báwọn àwùjọ tiwa àwùjọ tiwa kájọ àjọ dágbádá àfihàn fẹ́yàwó ni ṣùgbọ́n tó bá di lọ inú wa súnmọ́ tiwa kò débi wípé káwọ̀ pé bóun láti ṣe kí ni o bóun láti ń jẹ́ kíyàwó ẹ̀ ráre subhanallah Umar bin Khattab radiyallahu anhu wàrúdọ́ ọlọ́rẹ̀ bá àti áfíríkà rẹ̀ pẹ̀tọ̀ ń fẹ́fẹ́ khalifa ló ń tó tọ́bọ̀ tó fẹ́fẹ́ áfíríkà náà bí mo gbọ́n ní pé ìgbà mí ń bẹ àwọn obìnrin wọ́n mọ́ ń ṣe ra wọn wọ́n lè rí kìtìbà ọkùnrin dápò tẹ́ wọn lọ́rùn ó wù wọ́n àwọn àwò ó bọ̀ tí nǹkan kan bẹ tó jẹ́ bọ̀t nínú ìrìn àjò yẹn tó wà òkè ah, bóun ló ṣe fẹ́ ṣe nǹkan yìí kàkọ́ sọ pé kìí ṣe pé ìlé fẹ́ yìí ò bọ̀t àwọn ìdí kan báyìí báyìí báyìí ìmọ̀ mo ṣe fẹ́ rìn ó yọkùnrin yẹn ó lè ní ọ̀nà àbáyọ tàbí kọ́lọ̀ rí bẹ́ẹ̀ lómi tó jẹ́ bí murshid ẹ tó lè tó lè gáìdì ẹ̀ wà ní no àwọn olè fẹ́ yìí yóò mọ̀ á dá àdáwò ìfẹ́ rẹ̀ àti dára tó rí lára ọkùnrin yẹn yóò mọ̀ dá kìíní yẹn nọ́ọ̀sì mọ̀ dá àwọn yẹn lè gbọ́n tí mo sọ yìí ilé yóò ya òǹgbò ní dáadáa nígbà ọ̀pọ̀lọpọ̀ wọn láti máa kó sínú àwọn bẹ́ẹ̀. ìyá wa ọmọ sálábà tàbí ọjọ́ láàrin ọ̀rọ̀ ìgbà tó bẹ̀rẹ̀ sáàkó tán ní kálọ̀ bá nàbí tánàbí lọ tán lọ́sẹ̀ sí ipá àwọn fẹ́ ó lóun ò lè fẹ́ẹ́ lọ torí ìdí méjì ó sọ ni alákọ̀ọ́kọ́ òun máa ń owó ara àwọn pọ̀ ẹlẹ́kẹ̀jì nígbà àwọn ọmọ tó ń ti bìfọ́ àbúsàlà ẹni pé ó sọ ìdí dàgbà ní ìsàkó orí tó wú yẹn ẹ òun ti dàgbà ẹ kìíní kẹ ti bímọ tó pọ̀ sórí tó wú yẹn ààbọ̀ bẹ náà kọ́lọ́wọ́n ṣe kí ni o gbé fi yẹn so ìgbà ń bẹ obìnrin ṣe sí ó lè rí ọkùnrin yẹn lọ́kùnrin ò lè dáwọ́ ọrú ẹ̀ padà ha ìbá sì fẹ́ lágbájá o àmọ́ àwọn nǹkan báyìí àwọn nǹkan báyìí àwọn nǹkan báyìí sọ àwọn nǹkan yẹn jáde fẹ́ nìyẹn kẹjọ sọ wọ́n pẹ́ nìyẹn bá jẹ́ nílà kẹ́ tó bá rí ọkọ̀ òun mẹ́sì alhamdulillah àkàtọ́ tó fún wa lọ máa dákì níyẹn nọ́ọ̀sì àbọ̀sọ̀ wa sọ pé o ò ṣe akírọ́ ẹni wa lọ ẹni wa lọ fẹ́ lómi o wa kú káàkiri ẹ ẹsùn bàbá mi ní kọ́kọ́ mi ní kọ́kọ́ fún kí n bá wọn tó ló ṣe mùsùlùmí ni wa àbúrò àwọn obìnrin míì wọ́n máa ṣe bí àwọn obìnrin gẹ̀rẹ̀ bí bí àwọn obìnrin us ẹ ọkùnrin bá mú kí n bá wa ẹ kọ́ sọ pé ẹ ṣe ó kọ́ wa máa dàrí láàmú náà ìyẹn lẹ́fọ̀ọ́ bó ti lọ́ọ̀bù yìí tó Islam kọ́ ẹ̀ Islam ó fẹ́ ṣe ò ṣe torí pé ìńdá ń ṣe ẹ̀sìn ni sàlásàtún alẹ́bísọ́lá sáwọ́dà wọ́n ìkàbẹ́ ìtàkàn mẹ́ jẹ́dẹ̀ ó nàjẹ́ wà hásìlẹ̀ ó Eh, mo kàn sọ pé ẹ̀sẹ̀ yìí náà àmọ́ ìgbìmọ̀ àti mo ní mi ṣe ẹ̀mọ̀ pé mo kàn sọ ṣe ń ṣe lẹ́nu àmì pé mo kàn fẹ́ fi wọ́pẹ́ ṣe sílẹ̀ tó dà àìsí bẹ́ẹ̀ mi ṣọ̀yà máa ṣe mi ṣe ah, mo fẹ́ ṣe ò bọ̀ tí mo ń bẹ̀rù ìyàwó yín fẹ́ tẹ́lẹ̀ mi jẹ́ ìlà ah, ó wà ọba kan náà sí ìlà káyọ̀ tó pé à ah, ṣé ó múnà gbọ́dá kódà mo kápá rẹ̀ pọ̀ eh. so tó wá ah ó ṣe ń bẹ̀rẹ̀ ẹ̀mí bẹ̀rẹ̀ lẹ́ẹ̀mẹ̀wá o ó ti mọ̀ pé ó ṣe bẹ̀rẹ̀ lẹ́ẹ̀mẹ̀wá o ìró ìró eléyìí ṣe sẹ́ńtì onídúró tì sọ́rí là yẹn fún mọ́tò kéde pé ẹni tó láìpẹ́ mú rẹ̀ ẹni yìí pẹ̀lú àwọn ọ̀gá tí mo máa ń pa rẹ̀ mo ṣe rí i ẹni tó wù mí gẹ́gẹ́ bí pé mo lè fi sọ kọ́ ni mọ́tò rí ìdí tó yẹpẹ́ ẹni jọ sọ mọ́tò rí ẹ̀dá lánàá ọ̀pọ̀lọpọ̀ mi lòdì tí a bẹ́ẹ̀ kó fẹ́ lánàá báyìí látara tá a sọ ọ̀dọ̀ mọ́tò ẹ̀ sọ́kùnrin náà bẹ́ẹ̀ so Umar bin Khattab radiyallahu anhu gbàtọ́lá bá tó mú tẹ́sí kọ̀dá mẹ́kànlá sọ́rọ̀ Àtíkà radiyallahu anha Àtíkà mọ̀ pé irú ọkùnrin tó ń lè fẹ́ ni but ó ti gbádùn pẹ̀lú Abdullah so àdéhùn ni muskila báyìí wọ́n ní afáwọn Umar ó ti gbìyànjú afáwọn azad rahimahullah ta'ala ó mú àwọn bí Umar radiyallahu anhu bó ṣe gbìyànjú púpọ̀ láti ṣẹlẹ̀ Àtíkà radiyallahu ta'ala anha a ti ṣiṣẹ́ lórí fífẹ́ rẹ̀ sọ pé bó ṣe ń bí bó ṣe ń sọ fún tó ń sọ fún tó ń sọ fún àtìkàtà ó ń lọ́lẹ̀ wípé ah, á a ti gbé ńkọ́ ó mọ̀rọ̀ tí wá kẹ́sì nǹkan yẹn ó ní fàkọ́ọ̀dọ̀ láhà ọmọ ọmọ wa sọ fún pé istafti nígbà tó ti rí wáyé lọ wádìí bèrè lọ bèrè kí ló sì fi oko tó ọgbà lọ́wọ́ oní fasitaftat eh, ali ya ibn abi talib fakọ́l ọwọ́ lọ bèrè fásitì lọ́wọ́ ali ṣẹ́gbẹ́ àwọn sàbí. sàgbẹ́ mọ̀ náà ó náà ti mọ̀ pé ó bá bèrè fásitì ó rí fásitì wà. tó ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ẹ mo láìkì yín náà mo lè fẹ́ yín but gbogbo ẹtì níyàwó lé séyàwó lé tó wọ́n lọ bìrọ̀ alì òzìlàán alì wá ní tó bá kò fẹ́ ara àrí ọ̀tàzáwàjì ó bá fẹ́ fẹ́ kọ lọ dá ọgbà okùtọ̀ ọgbà padà káwọn ará alẹ́ rẹ̀ kó sí lọ́sí gíní kó lọ so ọlọ́ba alẹ́sẹ̀ fàtúwà àwọn onímọ̀ kan sọ pé ní àwọn olùkọ́tàn wọ́n nígbà tí àtíkà tó gbà fún ó ti pé àfàtúwà ah, ti dé tán àfa àlẹ́ ọba ń tàn àmì ìrùmọ̀mí ni ọlọ́run ti ṣe o ọwọ́ ní ti bá àtíkà ti dé ilé èèyàn ìdó ń dára dúró tẹ́lẹ̀ náà ó mọ̀ ìṣẹ̀lẹ̀ rẹ̀ obìnrin kankan mọ̀ yóò jẹ́ entrance fún láti gbà fọkùnrin kankan ah, ẹ̀yọ̀ ẹni ní bá dẹ̀ fẹ́ ó ṣe bá ṣe pé so tí ìbá ṣe pé yẹn gbìyànjú àjọkọ wá solution sí náà tí ò bá solution tó pé ìyẹn ní tó dáa jùfẹ́ tó nífẹ̀ẹ́ ní kò fẹ́ so tí ìbá ṣe pé yẹn wá solution tí ò bá ní solution nígbà rẹ̀ tán tó wá di pé ẹ wà gbèsè abẹ́ kí ni o qadar Allah subhanahu wa ta'ala nígbà tí àríyìn rọ́jẹ́ lọ án tó ṣe fatuwa tán átíkà ọbọ̀ sínú àwọn ṣàtìfikánẹ̀fẹ́ Umar ọbọ̀ mọ̀lẹ́bí afáwà Umar ibn Khattab ó sì dìyàwó ẹ̀ ó sì ń tọ́jú amiru mọ̀mìnì wàtàkùn bí ṣòwò ní zaudiya ìtòdó kìlọ̀ sàárà ilà kọ́lbí wàtú kọ́fì fàánù àbá àyà mi yìí ṣẹ̀pá mi rù lọ́kọ́ rẹ̀ tí Umar bá ti ṣe wà lálọ́ alhamdulillah والقول الصريد والصدر الحنون واليد الحانية سبحان الله ọlọ́run bá wa ṣàlékún àbáríkà àwọn ìyàwó wa ó ní wọ́n máa bọ́ bá ṣe wàhálà lọ amírùmù mi ní ó sì máa ń rìn káàkiri ọ̀dọ̀ láàrin tó bá kiri ṣẹlẹ̀ náà kiri ṣẹlẹ̀ tó bá ti lọ tó bá ní ìmọ̀ràn ìmọ̀ràn tó jindo tó jiná tó ṣàǹfààní tó bá lọ́dọ̀ áfíríkà ọkọ ìyàwó àkọ́kọ́ rẹ o wọ́n gbà mí o tó ó sọ̀rọ̀ fún kórì ẹ̀ sílẹ̀ tó bá lọ́dọ̀ áfíríkà tó bá ní ìdí tó jẹ́ wípé yóò rí àánú ń bẹ̀ Ah, tọ́kàrí ó sílé síbẹ̀ yóò bá dọ̀ àtìkà báyìí ni wọ́n mọ̀rọ̀ dàlá àánì ọwọ́ ẹ̀ bá الله تعالى gbádùn àtìkà lọ radiyallahu ta'ala anhu àti màáyín ó ní kò pẹ́ ó ti ń lo gbèsè ayé ẹ̀ náà ayé ti ń lọrọ̀ àbí mòmìnì náà ló jọba lọ pẹ̀lú gbádùn pé ọlọ́run ti bá a ṣe o ọwọ́ ti bá o kò sí ní tí ì tó nípa lọ bí títàn amir mòmìnì apá kan sọ gbígbà tí àtìkà gbà láti fẹ́ Umar ó ní ìyàwó Aisha lọ bá ó ní Allah ta'ala ní ọ̀pọ̀ ìyàwó Aisha ó lọ bá átíkà wípé ah, eh, nasit ìrẹ́ átíkà ó ti gbàgbé ṣebí wọ́n ló sọ nínú orin rẹ pé fàkísàmtù látàn fàkù àìnáyà sàkírẹ̀tàn àlẹ́kẹ̀wọ̀ láyé ń fàkù jígdáyà àgbárọ̀ òṣùpá pẹ́ ni onípadà ṣe kí ni onípadà bọ́ sọ́dọ̀ ọkùnrin míì tí ó mọ̀ dọ́dọ̀ rẹ̀ ṣẹ̀mọ̀ pé àwọn obìnrin ọdí ọlọ́wọ́ anihun ní na bàtà áfíríkà gbọ́ yẹn áfíríkà ni mo sọ bẹ́ẹ̀ mo sì bèrè fatuwa mọ̀lẹ́bí yìí náà ni àwọn tó súnmọ́ yìí náà ṣe fatuwa Ali ibn Abi Talib ó sì jẹ̀ sáwójú Fatima so gbogbo ẹ̀ náà wọ́n ara wọn ọkọ rẹ̀ náà ọmọ ọkọ rẹ̀ náà ni àfa àtò sí fatuwa ọdún mọ̀lẹ́bí tí wọ́n ṣe rí yàwá Aisha wà rọ̀dẹ̀ láwọn sọ̀tọ̀ tọ́ faru di alẹ́ yẹn hàrí kọ́ òun jẹ̀bi ìfẹ́mẹ́ntì àlè sọ fatuwa but báwa gbé ọgbó kọtí Abdullahi gbé fún ọ àwọn mọ̀lẹ́bí mọ̀lẹ́bí làwọn mọ̀lẹ́bí lòun àti Abdullahi wọn bá a so ẹ̀rí bí àwọn obìnrin ìṣesí wọn so àwọn tí wọ́n wọ́n wò pé ah gbogbo nǹkan pátá wọ́n mú nǹkan kọ̀ọ̀kan so báyìí ní áfíríkà ó mọ̀rún gbé pẹ̀lú rẹ̀ kò pẹ́ o náà ni ìlú náà bá wọlé wá bá wá fún ní ọgbẹ́ kódà àwọn sọ pé inú yàrá áfíríkà ni wọ́n gbé padà sí so áfíríkà padà dàbí fún Umar àyìn náà ní ọjọ́ bẹ̀rẹ̀ طبعا so gbàtẹ́ fún ọlọ́gbẹ́ wọ́n dá umar padà sínú kí ni o sínú yàrá áfíkà radiyallahu anhu màtíwáyún ìgbẹ̀ náà ló sí kí ni o bẹ́ẹ̀ ni títọ́ dé bá amir mọ̀mìnì sí ó tún banújẹ́ ọkọ̀ ọ̀pọ̀lọpọ̀ orin tí lásìkò ti lọ ó tún kọ́ ọ̀pọ̀lọpọ̀ orin lórí kí ni o lórí ikú umar bin khattab radiyallahu anhu ó dé ẹ̀mẹ́rin tó kú lórí ẹ̀ ẹ̀mẹ́jì àwọn méjì sì kú gẹ́gẹ́ bí kí ni o ikú màtáyà ni wọ́n kú ikú sójú ọ̀nà ẹ̀sìn ni wọ́n kú sí ó dẹ̀yàn méjì inú ẹ̀bá ìjẹ́ púpọ̀ ọ̀nà jẹ́lọ àní a wàsàkọ́rọ̀ ti ìbáyé tí a ó sì wọ́n di mẹ́ nílé tí ó mọ̀rọ̀ fi sí ó máa ń kírun ẹ̀yìn kó kírun kó sì bàárà lórí ẹ̀ ló wà títí títí ó lè jí lóru ńjọ́ míì kó máa kọrin kó máa banújẹ́ adùkì amiral mu'minin ọdún ìnáwó ìzáàrí rí iná sọfà ẹ̀họ́ wa sọ àrídùn ó sì ti ṣe orin ah òun sunkún òun banújẹ́ lórí àmì ìrùmọ̀mí ní o títí títí títí títí ìbànújẹ́ àìkókó ọlọ́kàn rẹ̀ títí títí lásìkò fi lọ nígbò yá lẹ́bi sí àwọn sábàtà sọ àwọn efo bí nílẹ̀ kọjá yìí pé lọ́mọ wa dábànújẹ́ gbogbo gbà nọmba tún òkú kí láti wá sí o ẹnìkan tá à ń Zubair ibn al-Awwam Zubair ibn al-Awwam ló má dìde sí pé ẹ gbọ́ ọlọ́mọba akẹ́mọ̀ yẹn wá amiru mumini bóò ni átíkà tó fi ilẹ̀ bóò ni ṣe lóògbèsí ayé ẹ̀jẹ̀ kárí sí ó ní bó ṣe parí ìdá rẹ̀ ó ní màá ní nǹkan tó ti ayé àmọ̀ ìdátíà hatta ja àhá Zubair ibn Awwam Zubair ibn Awwam yìí sì rè ìkan nínú àwọn aṣọ mubasharu náà ni nínú àwọn mẹ́wàá tánà bí sọ kí ni o tó sọ pé ọmọ àdẹ́nà ni wọ́n tó kọ nǹkan sójú kan nínú àwọn tó sì gba Islam lọ́wọ́ Abubakar ní ìbáṣe sọ síwájú ó dẹ́ máa ń pè ní hawari Rasulillahi sallallahu alaihi wasallam ẹ pé ànábì ìsàsọ fún ọbẹ̀ lọ́hùn wípé man ansari lọ́wọ́ kọ́wà lè hawari yóò nánú ansari so hawari yóò hawari Rasulillahi sallama ó náà ń dání o Zubair ibn Awwam ó ní ó sì jẹ́ ibnu ammati Rasul sallam àǹtí ànábì kan ń pè ní Sọfíyà so ó ní àwọn olùkọ́ sọ pé kọ aláyà Rasulullah kunta rajahana wa kunta bina barran alam takun jafiya so amatu rasul yẹn Sọfíyà wọ́n ní ọmọ rẹ̀ ní Zubair ibn Awwa lójẹ́ òun wá mú kìtìbà wá bá tani o wá bá Àtíkà kìí ṣe ìyàwó àkọ́kọ́ tiẹ̀ náà o tó jẹ́ pé tá a bá sọ̀rọ̀ sọ́bọ̀ náà ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ fẹ́ fẹ́ àwọn obìnrin kan lọ ẹ ẹgbẹ́jú àwọn obìnrin tọ́kọ wọn kú náà subhanallah a sọ pé dandan o ẹ̀rì bá ti sọ fún wa pé Salman àbí nínú àwọn sàábà tó jẹ́ pé ọ̀fẹ́ ọmọbìnrin àwọn sàábà pé kò lè fóbìnrin mi náà mi Saad Saad ibn Ubadah nínú àwọn sàábà pé kí ni o ma tazawwaja illa bikra kò fẹ́lẹ̀ méjì kí dání náà yóò ọmọge lọ ṣùgbọ́n káfíkẹ́ sọ nígbà àwọn sàábà eléyìí náà ó bọ̀rọ̀ dàlá àwọn sàábà lábẹ́jẹ náà ni ṣùgbọ́n ìpínlẹ̀ àwọn àwọn àfáà sọ pé ìyàwó mẹ́jọ nìyàwó tiẹ̀ nípa àpúkẹ́kú ìkan lọ àbíkẹ́kẹ́ so àwọn sábà kó jẹ́ láàánú wọ́n gbìyànjú lọ ní ọmọ máa kẹwọn so díẹ̀ so ó lọ fún kìtìbà lọ bá tani ọ ọlọ́bá àátíkà nínú àwọn ìyàwó Zubair Asma bin Sabibakri asma bint abubakar kí ló kọ ọmọ tó bí ní madina abdullah ibn zubair alóbi asma bint abubakar táwọn abá abdullah zubair ibn awwal tẹ́lá wọ́n rí pé asma bint abubakar tó jẹ́ ìyàwó zubair ìkẹ́nà àwọn ìyàwó zubair ibn awwal ó jẹ́ dàrẹ́tì ọmọ ẹ̀yọ́ ọmọ bàbá ọkọ àkọ́kọ́ átíkà tó jẹ́ Abdullahi ṣe rántí Abdullahi bin abibakiri tẹ́gbẹ́ ìyàrá ìjẹ́kù tẹ́yìlá bint Abdullahi Uzza so Asma bint abibakiri yẹn ọkọ rẹ̀ Zubair bin Awam ọ̀hún ẹ̀kọ́ bí Abdullahi bin Zubair lọ́jọ́ láàrin wàjúmáyìn so ọkọ rẹ̀ yìí náà wà wò pé ìyàwó tí àná ẹ̀hún sẹ̀gbọ́n rẹ̀ ní Abdullahi jẹ́ àbí ó ti dàrú ni àná rẹ̀ ní Abdullahi jẹ́ ń tiẹ̀ àtúgbẹ́ ah, asma sọ àna rẹ̀ náà ni sọ ìyàwó tá àna àwọn tó kú lórí ẹ̀ ẹni pé tọ́jọ́ tó fi ilẹ̀ sáyé lọ ní ìjọ òní tẹ́lómi tó ti fẹ́ tọ́jọ́ yẹn náà tó kú ó mọ̀ láre náà ẹ̀rọ àwọn sábà ṣe rí díwọ́n láàrin ọlọ́mú kí ní bàbá àtìkà nígbà tó mú lọ́mú kí ní bàbá àtìkà mọ́kànlá ọ̀rọ̀ pé ó gba ọgbòkó mọ́ ìyẹn ti bá ti àyàtò umaru lọ so Zubair ibn Awam bó ṣe bí áfíríkà ṣe rí gbà Zubair ibn Awam nínú àwọn èèyàn pàtàkì náà ni nínú àwọn mẹ́wàá tó bó ṣàhádà rí nínú àjẹ́nì látàyé wọn ló gba ìsìláàmù gbogbo ọjọ́ orí tiẹ̀ abákan pé sixteen ló wà ìyẹn Zubair ibn Awam tó gba ìsìláàmù abákan sọ pé ọmọ ọdún méjìlá ni abákan sọ pé ọmọ ọdún mẹ́jọ bàbá aláàlú mashhur wọn ọmọ ọdún mẹ́rìndínlógún ni Zubair ibn Awam wà tó fi gba kí ni ọ tó fi gba ìsìláàmù radiyallahu ta'ala anhu warḍah gbàtí átíkàrí pàkọ́bàdà ọgbà so ó sì gbà láti kí ni ọ ọgbà láti fẹ́ àmọ́ ìmọ̀ká mẹ́lípa Zubairu ń ka káyàna ọdún gọjú ụra Zubairu máa ń jowú gan máa ń jowú Zubairu tí Zubairu sọ ti fẹ́ átíkà tán ó dẹ̀ mọ nature of átíkà ṣe rí ṣàríra àwọn obìnrin báwọn tó bá tó wá bọ́ sọ́wọ́ ọkùnrin òjòwú owú tí ó jẹ lórí ìjẹ yóò dọ́bù tó ń jẹ lórí àwọn ìlú so Zubair ibn Awam rẹ̀ dàlá ọrụ ọ̀dọ́ ó wá ní owú tó lé ara Áfíríkà níbi pé kìí fẹ́ kódà jẹ kódà fẹ́ kó nulẹ̀ fẹ́ kó nǹkan kan ọwọ́ sọ fún Áfíríkà ẹbí rẹ̀ kó máa la takhruji ila masjid wọ́n lọ mọ́sáàsì mọ́ náà kò bá mi irú rẹ̀ kìí ṣe irú rẹ̀ kọ́ lóbi tí mo rìn káàkiri fèlèfèlè nínú ìlú náà kí ti ẹ lé ọlọ́wọ́ gbà ogun lé lọ́dà áfíríkà dẹ̀ rèé ẹ̀mà ẹ̀yìn náà ìwòjẹ̀ ọkọ̀ kẹta rèé o nílẹ̀ Yorùbá tápẹ́lẹ̀ Yorùbá ní sẹ́gbẹ́ tí wọ́n ti mọ́ sọ wọ́n lò jábọ́ lẹ́yìn ìyá rẹ̀ ṣùgbọ́n àbíkọ́ ti pàdé ìyá ọgbọ́ àbíkọ́ ọkùnrin gẹ́ ti sọ lẹ́nu pé à ọmọ kí ìbára òun náà lọ́nu ọmọ tó tẹ̀sọ́kọ àárọ̀ rẹ̀ ọmọ tó tẹ̀sọ́kọ ọ̀sán rẹ̀ sọ́kọ alẹ́wà zùbẹ́rù bí náà wà ń báyìí ẹjá tó náà wá ṣe o àwọn a fẹ́ ká o òpó wa pọ̀ láwùjọ wa tí wọ́n ń rà rẹ̀ jù wọ́n àjọ ń ṣe islam kan náà àjọ ń ṣe sunna kan náà wọ́n dẹ̀ ń kú sára wọ́n kú sára ẹlòmíì ti rùtákẹ́ egun lábẹ́ ní kọ́ọ̀bù kò sì fẹ́ síjú tó bá síjú wọn náà lọ́wọ́ kọ́ lórí Facebook kọ́lọ́ kó sànú wa àwọn ilé àgbẹ̀ náà síjú nìsí kò mọ́ tó ṣẹlẹ̀ o tó má sì fi lọ lórí láyé ó ti lọ ẹ jẹ́ ká kíyèsára wa o àwọn tá a fẹ́ jọ ní ṣe báwọn ní sàbí kó náà awolowó zubairu ọ̀dà tàbí fẹ́ jọ umaru dá sọ́yìn zubairu na àwọn awùlá àwọn aṣọ́rọ̀ mbàṣàrù mìlì jẹ́nà ó ní dáta kúrú jẹ́ alimọ́sìdì wọ́n á ti kà mọ́lọ mọ́sáàsì máa ó mọ́kù bá mi ọ̀kọ́ọ̀lá àtìkà ní yabdal awam ìrọmọ awam àtòrídò àdá ẹgbẹ́bìnrin tó mọ̀ fìtì náà ó ní ra átíkà kí ló dé tó fi ṣe kí ni o tó fi ní kí n má lọ ìwà Zubair tó fi ní má lọ mọ́sáàsì náà tó fẹ́ kí n fi mọ́sá ààyè tí mo ti kírun torí owó tiẹ̀ kí n fa ààyè tí mo ti kírun pẹ̀lú ànábì lẹ̀ tí mo ti kírun pẹ̀lú Abubakar tí mo ti kírun pẹ̀lú Umar tí mo máa ń lọ láyé wọn ànábì ò má lọ Abubakar ò má lọ Umar ò má lọ ìwọ ló wà ní má lọ lónìí akẹ́kọ̀ọ́ kan mẹ́yẹn ẹ̀yin obìnrin náà tẹ́ bá jẹ́ opó táwọn ọkùnrin bá fẹ́ yín ẹ kíyèsára o abẹ́ẹ̀jọ́ obìnrin tọkọ kẹ́kọ̀ tọ́lá sì kẹ́yìn tẹ̀rẹ́ ọkùnrin mí fẹ́yìn mọ́kàn bí ọkọ tàná pẹ̀lú tòní o ó mọ̀ ṣe mistake tó pọ̀ rẹ̀ bí ọmọ ń lo òde fọkìfọkì lọ́dọ̀ tàná ni owó tara tiẹ̀ ó lè jẹ́ pé kò sí wàhálà pẹ̀lú ẹ̀ kódà kọ́mọ bá balábù sọ̀rọ̀ gan ní alkọ àbí ní usura kò sí wàhálà fún bọ́ ọkọ tẹ̀ yìí ó lẹ́mìí òun òkó wọn ni àbúlábáyá dẹ ọlọ́mọ àfọ̀rùkẹ́ ọlọ́wọ́ fọ̀rùkẹ́ o ṣùgbọ́n ẹ̀ lè fẹ́ra yín lọ́rọ̀ ẹ̀ lè lọ fẹ́ra yín nù sáré o so ọkùnrin tó wà lọ́dọ̀ rẹ̀ yín tó bá fẹ́ kó ṣe jókòó tí nígbà láti kan sọ pé mo kírun lọ lóòótọ́ lọ ọmọdé kátó amọ́sọ ànábì sallallahu ṣùgbọ́n nù rẹ̀ ìsàlẹ̀ ọkàn rẹ̀ ó àmọ́ ẹ̀mí mi ẹ̀mí mi ò sì dá sí o irú ọkàn mi ò ọkàn mi ọba rẹ̀ òyìn láìkí fórí orí gbogbo ẹ̀kí gbogbo à nítorí ti gbogbo èèyàn ní bó ṣe ń lọ tó ń bọ̀ ìyìn láìkẹ́ ẹ̀wọ̀ owó tó wà lára ọkọ so àpẹẹrẹ ló jẹ́ fóbìnrin bá àbóbìnrin alábùkù yóò sọ pé ọkọ òun sọ lọ́wọ́ sọ lẹ́sẹ̀ obìnrin yóò sọ pé ọkọ òun sọ lọ́wọ́ sọ lẹ́sẹ̀ kò jẹ́ wọn ó free jẹ̀jẹ̀ òun fìrí jẹ́ mo jẹ́ òun lóde mo jẹ́ òun jáde pé òun tó jáde pé òun tó fẹ́ wọn à ó àpọ́nlé ló jẹ́ fún ọkọ̀ ọkọ̀ rẹ̀ ń sọ ọkọ̀ rẹ̀ ń kíyèsí ọ ẹjẹ́ pé ó túbọ̀ sí pé ìfẹ́ rẹ̀ lọ́kàn rẹ̀ ó lágbára gan nìyẹn ó ń jowú ẹ̀ ta ló má sọ̀rọ̀ kí tó ń gbọ́dọ̀ kàrà sọ̀rọ̀ kí tó fi ń bọ́ ní kọ̀dọ̀ sọ̀rọ̀ ọkọ̀ rẹ̀ nífẹ̀ẹ́ rẹ̀ ni tí ò bá nífẹ̀ẹ́ rẹ̀ ọba àbá gbogbo ayé sọ̀rọ̀ lórí gbọ́ ara rẹ̀ kí ni kílẹ̀ kílẹ̀ ìdẹ́yà jẹ́ra so ẹ̀yin obìnrin ẹ̀ nǹkan gẹ́gẹ́ bí àpọ́nlé so ọlọ́mọ akó ṣàánú wa ṣùgbọ́n Zubair ibn Awam ó pé obìnrin ti mẹ́rin wá kí ló ń wá sí falamasa náà nídá ìsọ̀rọ̀ àti sóbì yàwó mẹ́rin wọ́n bá pèrò sóbì ìjọ kan àníkọ́ obìnrin náà lọ́mọ sáà sí mẹ́rin sáà ni wọ́n máa lọ kí ló náà bí wọ́n á gbà pé ọjọ́ lọ́wọ́ bá kánà bí ọ̀tọ̀wọ́bà Zubair bá sọ̀rọ̀ wájáde ọkọ̀rọ̀jà ọkùnrin lè ń ṣe mọ́ sáwà tó bá kùnrin ó sì wá ń lọ bọ́ yóò lòdù pé àti kan tó wà wọ́n sáà sí àwọn yóò tún mẹ́rin rí gbogbo ẹ̀ gbogbo ẹ̀ lọ́pọ̀ tó àmọ̀ pé mùsùlùmí ni sàbẹ́ ni wọ́n bọ̀ ah, ẹ̀mí germany yẹn ó wúnú bó ti wá ń lọ fún mẹ̀ká mọ̀ náà láàfi ìsàkí ìfàtí ìbànú ìsàrídà bí ti bá rẹ̀ ṣe rìn díẹ̀ ó kàn wá lọ sápamọ́ síbi ààyè kan nínú àwọn ayé àwọn ìbànú ìsàrídà wọn rà sápamọ́ mẹ́ ọbẹ̀ kọjá fádàmà marot gbàtí sí áfíríkà náà lọ́mọ́ sáà sí tiẹ̀ pé ah, tó náà lọ kírun lọ́dọ̀ bàbí

haula farudagi lahara ó wò káàkiri táàrí táàrí táàrí máa máa máa ọ̀rọ̀ àfi ìgbà tí bọ́dí àmì tó rí Jibril tó yọ sí ó ní páyà ọlọ́run ọba iná àwọn obìnrin hamani mi káyé kóńtà tàpé ìyá sókà lọ́dún páyà ọlọ́run ọba ẹ̀mí ẹ̀ṣẹ́ yẹn ọkọ̀ wà fọ ní bíṣọ̀rọ̀ nípa gùlámù tó yẹ ó wò káàkiri kò rí nǹkan kan fàkọ́lá ti mọ́lẹ̀kì kọ́tọ̀ ọmọ òjẹ́dàk yéèzì wọ́n yẹn wúlé lè tánilé ìkẹ́ ẹ̀sọ́ pé ọwọ́ rẹ̀ ọlọ́run ni wọ́n gé torí pé wọ́n wò pé ọkùnrin àjìnàbí ni tó jẹ́ nífẹ̀ẹ́ sọ ọkùnrin àjìnàbí subhanallah irú ẹni ìṣúre bí kàtí mara àmì àwọn tóbi láì mink tó jẹ́ nífẹ̀ẹ́ sọ ọlọ́run sọ pé Jibril pé àá tọ̀yì fún mọ̀rọ́jà àti ìlàbẹ̀ ìtì àkọlọ mọ́sáàsì mẹ́jọ náà wà padà sílé zubairu sí àwọn ojú sẹ́rẹ̀ ọlọ́mọ àárẹ̀ zubairu tó ìwọ ọkùnrin náà ó gbọ́dọ̀ lọ́pọlọ ṣe gbọ́ ẹ̀rìn so mọ́lọ mọ́lá sí ìmẹ̀ <laughs> lọ òsì wà náà òsì mọ́lọ rẹ̀ mọ́lọ mọ́sí báyìí mọ́ ìṣẹ́ bẹ́ẹ̀ òsì wà náà òsìyé wọ́n náà lọ olóòwò ọpọlọ làákàyè tó ṣe kí ni ó bìlí kí mẹ́rẹ̀ tó fi ṣe kí ni o tí ó tó ń tí ìrùn sọ tó ṣe kí ni o tó fi múlẹ̀ yóò padà gbọ́ yé wọ́n ti gbogbo ẹ̀kọ́ nígbà pé bíbẹ̀ tara ẹgbà rẹ̀ lórí ẹgbà rẹ̀ nu ẹgbà rẹ̀ nu wọ́n sọ ìyàwó rẹ̀ di àpò lílo pàtó sùláì dé wájú musa ti kọ́dọ̀ ráhàyà àti kamari la màrọ́ kí fi pé musalla ṣẹgbọ́gàn ah, ó ní àti ká màmá yá di ní ààrin yín láì mọ̀lá nàbí àìdá mọ̀lá bàákìrì àti umar ààrin yín bẹ́ẹ̀ àti kárí yà hàmùkàlá àbá alábẹ̀rẹ̀ lọ́wọ́ àwọn ọjà àkọ́kọ́ dáadáa ó ní fásitì ní ah, ilé في القيتون أفضل منها في البيت وفي البيت أفضل منها في الحجرة ó ní ayé ti fẹ́ dojú kejì ọkàn ọ̀fẹ́ balẹ̀ pé ẹ̀ máa jáde mọ́ o nítorí pé ó rò pé àwọn èèyàn fẹ́ ṣe ìjàmbá ni ẹwà obìnrin dáadáa kò tó parọ́ fọkàn rẹ̀ ó ní à kéèyàn kí ni ilé ní ìsìn fẹ́fọ́ kí ni o fẹ́fọ́ kan balẹ̀ o torí àwọn nǹkan sáà sàánú ni ó ní wàlà tẹ́kọ̀ òjì bá dáadáa lè kàlẹ́ yọ ìlà sọ̀lá àti fìgbà láti lẹ́yìn ọjọ́ náà kò bọ́ tàbí kírun radiyallahu ta'ala anha torí pé ó ń bẹ̀rù fìtínà fún ara rẹ̀ ìwọ obìnrin wọ́n sọ fún akébì kan máa ń dá oníkèrèkèrè kí ni wọ́n ṣe fún ọ ó lọ́mọ ẹ̀ sóra àìsí fìtínà ó lọ́mọ tó wọ́n sọ fún akébì kan rẹ̀pà àwọn èèyàn níbi kan bẹ̀rù wọn lọ ń gbà irú irú irú irú ṣé o ṣe ní o ṣe jọ o ṣe ní àpọ́nlé fún ara rẹ báyìí so ẹlẹ́yà kó má ṣe nǹkan tẹ́gbà àwọn kò ló fi rí ọ ò lápọ̀lé fúnra so o gbọ́dọ̀ ní àpọ́nlé ìdáàbòbò fúnra rẹ̀ mọ́ra expose ara rẹ̀ sí nǹkan táwọn tó bá gbá ah yàrá ìta ni wọ́n sì bẹ̀ so wọ́n sọ pé wọ́n padà sọ pé ìbá ti wá mọ̀ ní adémọ̀sí wá mọ̀ ní o òun bá kọ́ ọ̀dọ̀ já ọ̀dọ́ ọwá ló mọ̀ ọwá fàdé kọ́ọ̀bù rẹ̀ ya bí wọn lójọ pé ilé àṣẹ kọ́là <laughs> kí ló kọ̀ wá ní ọmọ pé yóò dé lẹ́bù yẹn kí ló ń bá jà so àwọn nǹkan yìí ó bọ́dọ̀ ẹ̀kọ́ nìyẹn lára àwọn obìnrin mùsùlùmí ó rí ha ah, ìtàfẹ́ sèbù mọ́ kò tí ẹ̀rọ pé ẹ̀rọ ó ní à ah, àwọn ń kí kí ẹ̀ máa jókòó lé ní ọ ti yé so ẹ̀kọ́ kan nìyẹn nínú àwọn ẹ̀kọ́ tí ẹ̀ka kọ́ nípa áfíríkà ọkọ ọkọ ẹlẹ́kẹta rẹ̀ lọ́dí ọlọ́run sàrà ní

so bàtí wọ́n pa Usman radiyallahu anhu ó di gbáyìí pé wàhálà ṣẹlẹ̀ nígbà tó pa Usman ọ̀rọ̀ Ali àti Muawiya hmm? so bàtó di àárín kan Zubair òun wà pẹ̀lú àwọn ìyàwó Aisha àti àwọn Talha bàtó dàárín kan ó dàrò ó ní òun ní ṣe kí ni o òun pé kó gbogbo ti Ali mọ́ ṣe rántí pé wàhálà ẹ ká béèrè àwọn ẹ̀jẹ̀ ká kọ́ yan khalifa níná àwọn kan níná khalifa láyàn àwọn kan níná abẹ́rẹ̀ ẹ̀jẹ̀ Usman so àwọn tó ká bẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ Usman àwọn níyàwó Aisha àwọn tó wà mí àwọn Talha àwọn Zubair so díẹ̀ nìsọ Ali sì ti di khalifa nígbà náà so gbà tó yá Zubair wò pé ó ń dópin náà mi pé ẹ̀wò wọ́n á gbé nǹkan igi so òǹfẹ́ kòǹfẹ́ change ọ̀rọ̀ ó wá ń padà bọ̀ ó di lọ́hàn ó kúrò pé òun fẹ́ lọ padà sínú olùkọ́ ń lọ wá bí wọ́n ṣe sọ kò sọ ìfà pẹ̀lú àlè ó ń padà á lọ nínú ẹ̀ka tá ń pè ní amru ibnu jurmuz amru ibnu jurmuz ń ló pàdé zubẹ́dùn àwa lójú ọ̀nà ó sì pa subhanallah ìnira bá tún mú ìdárò lọ bá ti kàjẹ́ mẹ́rin ìmájìlẹ̀ obìnrin yẹn subhanallah bá jà mẹ́rin lé pẹ̀lú bó ṣe rẹwà tó pẹ̀lú bó ṣe mọ̀rọ̀ sọ tó ẹ̀wùn tọ́lọ̀ má gbé àdáwò tí kò pokùnso kò dá poison jẹ́ o so kí ló ti ṣẹlẹ̀ sí wọ́n òní àwọn sàpàrà rẹ̀ lẹ́jọ́ pàrà rẹ̀ kò sẹ́bọ́ o kò lọ gbé ẹbọ lóríta o Islam òkú òun bẹ́ẹ̀ mọ́tàlásí láti sọ pé tó ń lọ bò bá yí o ìrún ní náfìlà ní mẹ́yìn gbogbo gbá o wọn àdírò ẹgbẹ́ fún okó lẹ́gbẹ́ ni o nítorí pọ́kọ́ ń kú kọlọ́jọ́ lọ́jà àbí kó rìn hóò tó dájà àwọn ilé ìlọrin lóde ọlọ́wọ́ àlùhùnà ṣùgbọ́n pa ọlọ́mọ làbárí bá ó tún sunkún subhanallah ó tún kọrin lásìkò tó lọ ó tún kọrin tó pọ̀ nípa Zubair títí títí títí ó tún wà lórí wàhálà ìdárò Zubair ọkọ rẹ̀ ó dọ́kọ́ lẹ́kẹ̀ló nígbà tó yá ó tún láyé lọ ó ń dárò Zubairu lọ́wọ́ abátorí ẹni tó ṣe fátíwájú òní ẹgbàgbé Ali ibn Abi Talib ẹ̀mùgbà rẹ̀ pé ta ní ṣe kìláfà lọ́tọ́ fi pa Zubairu Ali ṣóyé Ali ló ń ṣe kìláfà lọ fi pa Zubairu olórí àwọn mùsùlùmí gbà náà àti ah, kàyé nínú bádọ̀rọ̀ wáyé lọ́dọ̀ àwọn oníkìsọ̀ wọ́n sọ pé ìgbà tó fẹ́ fẹ́ owó Ali náà tó lọ bá yí Eh, abdullahi bin zubair abdullahi bin abubakar tó gba nǹkan lọ́wọ́ rẹ̀ ńkọ́ dáadáa padà but àǹtálì sọ ní pé fatuwa náà ni ali fún so ìyá ọ̀ṣà ló challenge ní challenge pé ah ìyá ẹ̀sìn kan ní orin nídò ní pé ẹ̀sìn lọ́kọ̀ mi já aliyu nabi tọ́lì radiyallahu anhu so kí n sì kàrọ́ mọ́ lọ́wọ́ jà radiyallahu anhu so radiyallahu anhu ní kejì kàmá ṣe fún ali so nínú àwọn ìdáwà bá a máa ń fura ṣe àwọn ṣíà oníkẹ́sẹ̀ tí sọ́ọ̀sọ̀ alì pẹ̀lú karamallahu wajha látàkálá nìkan mẹ́rin àwọn sàbẹ́ tó yẹ kó ní kíkí ọ̀tọ̀ àbádùn ọ̀tọ̀ àbákìlẹ̀ ẹ̀kọ́ jẹ́ fàánìyà Ismail ìdúgbòmà fìgbà ìdúkọ́lẹ̀ lè sọ ibì yìí wọn ò ló sọ ìbẹ̀rẹ̀ ẹ̀kọ́ àwọn sàbẹ́ àbákìlẹ̀ látàzá ìnàmàmà so inú àwọn làtọ́rìf káka mọ̀gẹ́bí tọ́lẹ̀ Ibrahim so aliyu lamọ̀ sọ̀rọ̀ bí ọlọ́wọ́ àjò wọ́n sọ karamallahu wajha a lè wà lọ bá áfíríkà kó tán mọ̀mọ́ àwọn náà ti dé ẹ̀dá náà yìí áfíríkà wa wà á lè fi ti pé abdulladura bakri ogunsogun toif umaru abúlúlù almajusi ọwá pa masasi ti ń jẹun subairu ibn awam jormoz amr ibn amr abi amr ibn jormoz wọ́n ṣe kí ni o òun wá pa ìwọ àmìrì mùmìnì alì yáyà ìní ìnìlà àdín nàbíkà yà bìnà àmì rasúlì láìsà sọ́là àmì kọtìl ah ìwọ mọ́kù ànàbí eh, eh. ẹ̀ ẹ̀ ẹ̀sìn mẹ́mú gbàgbé o alì ọkọ ta ni Fatima ọmọ ànàbí sallallahu alaihi wa sallam alì áfíríkà ni mo tún wò pé ìmánìfẹ́ wọn náà kó jẹ pé wọ́n padà pa náà ikú wọ́n yẹ̀ pé ikú ti dé tán ẹ máa jẹ́ àlè ìwéré àkọ́dà àlè ìbẹ̀kọ̀ ní àwọn ará ìyá àrítọ̀ tágbé torí ìyún wọ́n fi dáwà padà sí wà lágbà náà àlè ìgbàgbà kọ́dà tó mọ̀ kánà yóò rọ́dìdì bá dàdà àlèk àlè wa máa ń sọ nígbà lẹ́yìn ìgbà náà wípé mọ́nà àhábà ṣàhárà fẹ́ ìkúkú ṣèyídí ó ti di gbóbìnrin ẹgẹ́ ti ń wò pé rà ń pé ara tọ́lọ ń dámọ̀ nù ali alì sọ yẹ ìlú Hussein ibn Ali ọjọ́ láàrin si nífẹ̀ẹ́ ṣàhádà tí ẹ̀ ṣe ẹ̀tún gbọ́ra wọ́n tàbí wàtá sọ pé káwọn fọmọ fún Hassan man nígbé pé ní àwọn nàárí pé àwọn ah, ṣùgbà mí ń bẹ ìròyìn mi ìròyìn mi ń bẹ ẹ̀fẹ́ ìròyìn mọ́ra rẹ̀ ṣàfihàn ah, alhamdulillah so òdùnkùn ní ẹ̀ka mọ̀ jíṣẹ́ náà ni o so afá alifu wọn náà fẹ́ fẹ́ bọ̀bẹ́ sí wọn wọn ni wọn lè jẹ́ ẹ̀bá bọ́kẹ̀tẹ́ o kódà kò tún níyẹ̀wò ìwọ́n tó fẹ́ bàjẹ́ ni yóò yàn á ah, kódà ẹ̀bà ló ń jẹ tèmídẹ́tèmídẹ́ láìkìtì mo mọ̀ ọ́rọ̀ pọ̀ kódà tàtàná rẹ̀ tó wá rè tó bá rí lágbóná ah masha allah ó lákọkùnrin láìkẹ̀ ẹ̀bá ẹ̀gbádùn àgbà ni nígbàjá ní sọpẹ́ tó bá nífẹ̀ẹ́ láti ṣàhádà kí akẹ́kọ̀ọ́ rẹ̀ fẹ́ áfíríkà hussein òun sì nífẹ̀ẹ́ ṣàhádà pọ̀ ǹjẹ́ ìyẹn kú sójú ogun kó kú sójú ọ̀nà lọ so òun náà mọ́ ròyìn pé mọ́nà hanafsa wòlélà òfin ààrẹ lẹ̀fọ́ lọ́ni bàbá àdáta wòlélà wà áṣà lílà wà mẹ́ta fìlà ó ní báyìí pé báyìí ikú dèmi wà gàgà ṣàhádà tí mò ń wá lọ àròdọ̀ náà sọ wà léyà ó bá lọ ẹwà túwò ìmọ̀ kásùkẹ́kọ̀ọ́ mẹ́yẹn bàbá rẹ̀ ní alio ó ti náwó sí áfíríkà áfíríkà ò ṣe kí ni kò gbà òsẹ́yìn náà ọmọ rẹ̀ wá náwó sí áfíríkà wá gbà so àfáà lè ṣe kí nígbà sóbìnrin kóbìnrin sọ pé wọn wà ọmọ kí ó sì lọ ọmọ kí ó lọ ń gbà àfáà má bínú kó ṣe wàhálà tó ṣe ní sí lọ́nà máa rẹ̀ sọ pé wà látàkì ò máa nàka àbá òkò ìlànà kọ̀ọ̀sálà ẹ má fẹ́ dáwọn àbáyé má ti fẹ́ ìtọ́nàkà ló sọ lọ́tà ti fẹ́ ni kìí ṣe pé wọ́n ti kìtìbà rẹ̀ so kí ẹni sí láti fẹ́ ni so bá àwọn bàbá ìpàlẹ̀ mú nínú ọ̀rọ̀ yẹn ni so wọ́n fẹ́ra wọn àti òfófẹ́ yìí wọ́n bẹ̀ bẹ̀rẹ̀ gbé sáyé lọ́kọ̀láyà ọdọ́ ń gbádùn ara wọn lọ àwùsẹ́ yìí ni ó mú áfíríkà travel ní tiẹ̀ ó mú lọ kúfà máa tó di yawmu Karbala ó di pé jọ́nà ni wọ́n pa Hussein ń tiẹ̀ ó di so ọ̀pá kódà àtìkàfà ìlọlọ́rẹ́ ń fọwọ́ mú ìpẹ́ kò ní tárìkà Hussein ó sì láhánà tó pa ó sì sàdúrà fún so bí ó sẹ́yìn náà sí kìnìún ó ti kú náà ó tún kọrin fún náà wà Hussein náà fàlànà sí tu Hussein náà àkọsọ́dátù àsìnàtò làádá ọkọrin fún náà tó fi dárò Hussein ó jẹ́ kọ́ ẹlẹ́kẹ̀lò gbogbo wọn sì jẹ́ kí ni ṣòwádà bí átíkà ti lo ayé rẹ̀ nìyẹn so ọ̀dọ̀ Hussein náà ló wá parí ayé ìṣẹ̀ lẹ́yìn ìgbà tí Hussein kú ká ayé àmàtí bá adáwó so kò lọ́kọ míì mọ́ ó ń gbégbé sí ayé mọ́lọ́kọ tó ti ní sí títí títí tí Allah subhanahu wa ta'ala tó fi wá padà kádàrà títí tán mọ́ òun náà ní ní bádàlì hijira apákan sọ wípé ó kú ní ọdún 65 lẹ́yìn hijira ọdún ọgọ́ta lé márùn kọ́ yẹn lẹ́yìn hijira radiyallahu ta'ala anha wardaha so tafi máa ń pè ní zawjati shuhada kí náà pé o zawjati shuhada àwọn náà ni ìyàwó àwọn kìnìún ìyàwó àwọn aṣuhada so Zubair ibn Awwam radiyallahu anhu wardaha ayàlẹ́lẹ́lẹ́ Hussein ibn Ali ọdún ẹ̀ ló ṣe kí ni o ọdún ẹ̀ ló parí gbèsè ààrẹ rẹ̀ adẹ́gbẹ́ tó bá di láàrú jẹ́nà báwọn tani mọ́jọ́ kan rẹ̀ Hussein ibn Ali radiyallahu ta'ala anhu wàtúwàhín lẹ́yìn náà nìyá ṣe kí ni o lẹ́yìn náà kú fún wa di pé ó ti wá di nǹkan fi gbogbo nǹkan lọ́jọ́ tó ṣùwádà ìyàwó àwọn tó kójú ọ̀nà náà tó kó gbogbo ẹ̀sìn tó kúkú ṣàrídí tọ́pẹ́ koríko òfin rí báyìí àkójọ pé kú ṣàrídí sí kí ni o ni yóò kú of the antica bintu gbajúmọ̀ pẹ̀lú dáadáa yìí ẹ rí i pé lọ́dọ̀ tiwa nílẹ̀ Yorùbá wa yóò di àbùkù yóò di àdáwò pé ah ẹ̀wọ̀ ó sì di àpọ́nlé fún kíni o ó sọ àbí ìyàtọ̀ tẹ̀lé ya ìzáwọ́dá tó ṣùwádà ìzáwọ́dá tó ṣùwádà ìyàwó àwọn kíni o ìyàwó àwọn ẹni rẹ tó kú sójú ogun tó tí wọ́n pa ní bí iná wọn kójú ogun ẹ̀sìn àbáwọn ìyẹn pa wọn wọn ò sáàfọwọ́ ọkùnrin kan lè fẹ́ báyìí ó wá sùn ó wá sùn sórí bẹ́ẹ̀dì ni bí ìyá yìí lọ́dí ọlọ́ àníyá ó inú kọta fẹ́ kakọ́ mẹ́ gàgà ni ó látẹ̀mọ́ra kọ́ta ọmọ ó látẹ̀mọ́ra kọ́ta ọmọ bá gbé wa ó lè mélòó obìnrin ti dẹ́lẹ́bọ tí gbọ́kọ̀ rẹ fẹ́ yàwó lé ó lè mélòó obìnrin ti dọ́lẹ́bọ tí gbọ́kọ̀ rẹ kú ó lè mélòó obìnrin dọ́lẹ́bọ tí gbọ́kùnrin kọ́ lẹ̀ ọkùnrin kọ́ àbọ́kọ̀ rẹ kú ìyẹn kọ́ ló pin ọkùnrin ìgbésí ayé ó lè mélòó obìnrin ti dózì náà lórí gbé ọkọ rẹ kọ́ lẹ̀ tí wọ́n wá sèzì ní káàkiri orí Facebook orí WhatsApp tó máa gbé fọ́tò ara rẹ̀ bẹ́ẹ̀ gbogbo gbà tí wọ́n tó ń ti nìkan ọ̀bùn náà ní ọmọ ìyá fọ́tò wọn yára rẹ̀ wọn sọ oríṣiríṣi ìyá lánàá káàkiri lórí Facebook tí ah, ọkọ rẹ wọ ọkọ̀ọ̀kọ̀ kú ilé ìyẹn káàlẹ̀ kan mẹ́ wípé àwọn sálàf wọ́n ń látẹ̀ mara lórí kọ́dọ̀ ọlọ́run wọn bákàrà tó lẹ́kọ̀ọ́ pé àwọn sálàf rahim ọlọ́dẹ làwọn wọn kì í wọ àwọn obìnrin ran tó gbé kóbìnrin wà kó má lọ́kọ lọ́pọ̀lọpọ̀ wọn máa fẹ́ tẹ̀sí wọn lọ́pọ̀lọpọ̀ gbà gbẹgbẹlú ẹjọ́ sí láti sílùmọ̀rò ọkùnrin lọ́kùnrin mùsọ́kùnjẹ̀lẹ̀ bá sọ̀rọ̀ kò ní lásìkò ní níjàánu so àwọn sálàfù wọn kí wọn àwọn obìnrin náà ran nínú àwọn obìnrin tí wọ́n jẹ́ mùsùlùmọ́ bí wọn tó yẹ pé wọ́n mọ̀ wá ráre so wọ́n máa ń gbìyànjú láti fẹ́ wọn ká kẹ́ṣọ́ nínú àwọn nǹkan àbí ọlọ́run ọba gbogbo àwọn ọmọ ìyá tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ tó fẹ́ àwọn opó pẹ̀lú àníyàn dáadáa tó sì fẹ́ àwọn tó kọ́kọ́ pẹ̀lú àníyàn dáadáa ọlọ́kọ̀ bá ní ṣàlékún kó lọ́wọ́ ẹ̀ fún wọn ọlọ́kọ̀ bá ṣàlékún àdúrótì fún wọn ọlọ́kọ̀ bá ní gbòòrò àrísìkí wọn ọlọ́run wa kó ṣe ní kó jà fún wọn kó ṣe ní kó jà ní wọn lórí gbogbo àwọn tó láníyàn ọlọ́kùnrọ̀ fún wọn ó dẹ̀ gba níjọ sí wọn gbogbo ẹni tó sì jẹ́ pé bíkìrì náà ọlọ́run ti kọ́ mọ́ ọlọ́run jẹ́ ká ṣe ní àṣewàlìjẹ́nà bí rahmatihi báwo rahmatu rahim gbogbo àwọn obìnrin táwọn ọkọ wọn ti kú ọlọ́ba àárọ̀ wọn lójú báwa fún wọn ní àwọn ọkọ àlùbáríkà kò ti rọ wọn àbí àwọn obìnrin tẹ́pọ̀ kọ́kọ́ wọn nítorí ìdí kan sí kejì tẹ́pọ̀ náà ló máa hikmọ̀ tó wà mẹ́ ọlọ́ba fi wọn fọkọ àlùbáríkà míì báwa ṣe wọn ní tuntun ojú fáwọn ọkọ tó máa tó fẹ́ bí rahmatihi wa rahmatu rahim báwo obìnrin tẹ́ mẹ́lẹ́ ọkọ ọkọ wọn ò tí ì kú tọkọ òsì kàn wọ́n lẹ̀ wọ́n jẹ́ ká ń bọ́kọ̀ wọn jìnà ìkà àwọn ọkọ̀ wọn náà wọn jìnà ìdá èdè ọdún kìí sáàrin wa lórí ahmadu wa wa rahman rahimin ọ̀sánlọ ọgbà àwọn ọmọge tí wọ́n jí lọlé ọkọ wọn máa fi wọn fọ àlùbáríkà gba àwọn àpọnlọkùnrin tí wọ́n ti ní ìyàwó ọlọ́mọ afẹ́ ìyàwó àlùbáríkà fún wọn lórí ahmadu wa wa rahman rahimin bínà ni amadusi nítọdún ada wa sallallahu wa sallam wa baraka nabiyina muhammad wa ala alihi wa sahbihi al-akhyar wa sallama taslima kathira wa salamu alaykum wa rahmatullahi wa barakatuh وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله